أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين الحمد لله المنزه المنزه من كل عيوب والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة adúpẹ́ fún ọlọ́run ọba ọ ọba tó jẹ́ pé kò sí àbà wọn lára rẹ̀ ọba yìí lọba tí ó máa kanga níbi gbogbo láìsí ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kọba nàbùwà Muhammad àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹjẹ́ lọ lè mà wípé èyí tí ń jó dodo nínú ọ̀rọ̀ òun náà ní alukur'an al-karim sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam olólórí jù nínú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn bá ti tẹ̀lé ọ̀nà quran tí ó sì mú sunna lọ́kùnkúndùn yóò padà ṣìnà méjèèjì náà ni wọ́n ń pè lẹ́sìn èyí tó borí jù nínú táwọn fi ń súnmọ́ Ọlọ́run ọba nínú ẹ̀sìn òun náà lèyí tí a ń ṣe táàrí ẹ̀rí fún nínú alukur'an àti sunna gbogbo tí wọ́n bá ti wá dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn tí ó wá sí àkọọ́lẹ̀ rẹ̀ nínú súra kankan nínú alukur'an àti ní gbogbo àwọn àhàdíìsì sọ̀híà látọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n pè ní àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ ní anábì lánàá kọlọmọsọ ní kọ̀ọ̀kan wa nù kọlọmọsọ àwọn kọ́ wá ṣe ní oríire fún wọn nílé ayé àtijọ́ alkiyama mo kí gbogbo àwọn àfàgbàgbà tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ ọbẹ̀ lérí àwọn àfáwà tí ọlọ́run gidi láǹbẹ́ mú lábala ìwọ̀n pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba ọ ọlọ́run ọba kọ́mọ́sà wọlé agbára rẹ̀ kí kọ́lọ́mọ́sà bá sàlékún dáadáa fún gbogbo yín wọlé agbára ọlọ́run ọba ọ ọbẹ̀ lérí Sheikh Abdulgafar aláwòye abidahullahu ta'ala Sheikh Abdulaziz abidahullahu ta'ala àti gbogbo àwọn alfẹ́sì a fi àsìkò yìí a fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa tí ọlọ́run ọba tún ní ká tún pàdé ní ọdún ní èyí tí ó dá wa lójú òun náà ni pé àwọn tó súnmọ́ ọlọ́run ọba jù wá lọ tí wọ́n sì dá jù wá lọ níwà lẹ́sìn ọlọ́run ti pè ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ àní máa lè sọ pé báyà nítorí táwa dá lè ọlọ́run ọba fífi wálẹ̀ àwọn tó dájú wa lọ ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ ọlọ́run kan fà wálẹ̀ nítorí kálíbà tẹ̀síwájú nínú àwọn ẹ̀sìn wa kásìlébà túbá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa nítorí pé ibi tí àwọn táwé yìí lọ gbogbo náà padà lọ bí níta àwọn bẹ̀rẹ̀ ní pé kọ́lọ́mọ́sá fún ọlẹ́mí gógùn àtàláfẹ́ ara àtàlékún iman àti arziki àti àláfẹ́ àtẹ̀mí ọlágbára ọlọ́run mo kí gbogbo wa ní àpapọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ètò wọn ni kí agbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí láàrin àsìkò díẹ̀ tí a ní òun náà ni àtọ̀hárọ̀ àtọ̀hárọ̀ ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ìmára lóde Yorùbá bọ̀tẹ̀ ìtumọ̀ yẹn kò mú tó èyí tó mú dáadáa ní ìmọ́tótó ìmọ́tótó méjì ló wà wà ní islam at-taharatul qalbiya wat-taharatul hissiya ìmọ́tótó ẹ̀mí àti ìmọ́tótó ara àtàwọn agbègbè wa àti asọ́táwọ̀ àwọn ìmọ́tótó èyí tí a ní rí lára èèyàn a ní rí ibi tó wà ní rí àmọ́ a máa rí àwọn ìṣesí onítọ̀hún tí ó jẹ́ àmà pé ẹ̀mí rẹ̀ ṣe kíni ẹ̀mí rẹ̀ ní ìmọ́tótó àwọn ìmọ́tótó kan bẹ̀ tá a máa rí àwọn náà ni èyí tó jẹ́ pé yóò ní bá ṣe pẹ̀lú ara wa àti aṣọ wa àti ibi tí a dúró àbá àyè tá a wà méjèèjì yìí àwọn àlùfáà ní ọ̀ràn ìyàn ni fún wa ẹ̀rí àtọ̀hárọ́tù alqalbiyya yìí kí ẹ̀mí wa kó ní ìmọ́tótó kẹ́mi wọ́n mọ́ mina dunubi wal maasi kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn àìṣedéédé wájú ọlọ́run ọlọ́run pè ní ìmára kọ́dọ̀ tí ni ọlọ́run pè ní najis ó pè lẹ́gbìn qala Allahu ta'ala ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin innamal mushrikuna najis ọlọ́run níṣẹ́ ra àwọn abọ́gibọ̀pẹ̀ ọlọ́run ní ìdọ̀tí ni wọn àti ẹlòmíì tí yọ̀wẹ̀ fónífóní tí ó ti wọṣọ white àti ẹlòmíì tí ó ti mú mọ́tò jeep white wọn ni wọ́n ṣe wà òun ni eléré aláwọ̀ ní gbogbo kẹ̀rọ tọ̀ adégbèǹ ọlọ́run sì lọ́dọ̀tí adégbèǹ gbọ́dọ̀ ọlọ́run rí fàásì yẹn jama ọlọ́run rí fàásì ọkàn rẹ̀ ọkàn rẹ̀ dọ̀tí òdùnọ́b olùmọ̀ọ́sì ẹ̀mí rẹ̀ ọ̀dọ̀tí látara pé kò mọ ọlọ́run ọba tó dáa àtàwùbá sọ́ọ̀tù tàwùbá àyà twenty eighteen àyà yìí wá ọlọ́run tún sọnù àyà mi òní wùlà híkàlẹ́rì ìnàlámù yorùdílá àyùtọ̀ hírákùlù bàhùn ọlọ́run bá ní iṣẹ́ rí àwọn tẹ́ẹ̀mí wọn dọ̀tí yẹn ọlọ́run ọba ọ̀fẹ́fẹ́ mi wọn mọ́ni ọlọ́run ọba ọ̀gbà ọlọ́run ọba kò ṣetán láti fọ̀ wọ́n lẹ́mìí mọ́ ó jẹ́ àmà pé ẹ̀mí máa ń dọ̀tí suratul Maida àyà 41 wọ́n nínú àwọn àdúrà anábì sallallahu alaihi wasallam tá anábì máa ṣe anábì àni Allahumma tahhirni mina dhunubi wa khataya ọlọ́run mọ́sà fọ̀mímá kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ àtàwọn àṣìṣe kama yunaqqa ath-thawbu al-abyadu mina al-wasakh gẹ́gẹ́ bí a ṣe máa ń fọ aṣọ aṣọ tá a fọ tí ó wà padà wá funfun tí ó máa kúrò níbi àwọn ìdọ̀tí anábì ó béèrè mímọ́ ẹ̀mí ó wá fi ṣàpèjúwe mímọ́ aṣọ gbogbo tá a kọ́ kalẹ̀ yìí ó jẹ́ àmọ̀ pé ọ̀nà méjì láti mójútó ìmọ́tótó ìmọ́tótó tẹ̀mí ẹ̀ òun wá lágbára jù nítorí òun gangan làá fi ẹ̀mí òun ní darí ara ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì àtọ̀hárọ̀tò lẹ́sìyà òun gan la fẹ́ mójútó lẹ́nu pẹ̀lú ìyọ̀ndà tó lọ́wọ́n bá kọ́lọ́mọ́sàjà máa bẹ̀ lọ́la kọ́lọ́mọ́ fún alásìkò lò àtọ̀hárátùlù kọ̀lẹ́bíyà lámójútó lọ́la alẹ́hẹ̀síyà ẹ̀rí àwọn ìmọ́tótó ti ara bilocation tọ́jẹ́ pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń pè asákìyèsí ẹ̀ ní gbogbo ìgbà ipe ká jẹ́ kí ara wa mọ́ àti ibi tá a bá wà ọlọ́run sọ fún Ismail àti Ibrahim alayhim as-salatu ọlọ́run ọba ní antahira baytiya lit-ta'ifin ẹ bá mi fọ ilé mi mọ́ o fún àwọn tí wọ́n máa tàwa fún bẹ́ẹ̀ wal aakifin àtàwọn tí wọ́n máa ṣe itikaf wa ruka'i sujud àtàwọn tí wọ́n máa rùkú àtàwọn tí wọ́n máa forí kalẹ̀ suratul baqara aya one twenty five ìbẹ̀lẹ̀ ọlọ́wọ́n bá ti ń sọ pé ẹ bá mi fọ ilé mi mọ́ ẹ rí i pé kìí sẹ̀mí la fẹ́ fọ mọ́ ń bí ààyè la fẹ́ sí kínní la fẹ́ fọ ọlọ́wọ́n fẹ́ kílè wọn máa níjì gbogbo àwa tá a bá ní mọ́sálásí ká ṣe àkólé kan ìmọ̀ àtọ́jú ilé ọlọ́run ní ma jẹ́ kéèyàn délé rere láyé ní sì máa mú yàn súnmọ́ ọlọ́wọ́n bá la ká má mú pé nìkan ni bàbá gbálẹ̀ ẹnìkan ni bàbá fọlẹ̀ ẹnìkan ló máa mọ̀ òun náà máa kan Allahu akbar òun náà kan ronú pé ah èmi náà fẹ́ tún lé ọlọ́run sí ẹlòmíràn tó máa pè àwọn yẹn pé àwọn onígbálẹ̀ bí ọyá bọ̀ ẹbọ́lẹ̀ kí ni wọ́n ṣe ṣe bí sẹ́ ìbáradà tá súnmọ́ ọlọ́run bá la subhanahu wa ta'ala àfi tá a bá yẹn nìkan tá à ń fún lówó tọ̀ á mọ̀ ràn létí ká sì ràn lọ́wọ́ náà kò sí tó ṣe kíni kò sí tó burú bẹ́ẹ̀. ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ànábì wa sọ̀rọ̀ nípa ìmára tara yìí ànábì ni la tuqbalu salatun níbi tó lágbára dé ànábì lọ́la wọn ọba ò ní síjú òrùn kan láti gbà kò ní gbà wọn bi ghayri tahur láì ṣe pé ayanjú ìmọ́tótó tó yẹ ká ṣe ká tó kírun ọlọ́run tó sọnù àyà mi òní wọ́n ti yá bákà ọ̀tọ̀ hẹ́rẹ̀ ọlọ́run bá ní aṣọ di ọmọ kànga o ọlọ́run bá tún sọ nínú àyà mi fún wa ipe aṣọ rẹ̀ jẹ́ kọ́ ọmọ kànga ìtumọ̀ ẹni pé ọlọ́run fẹ́ ká sọ wa kọ́ máa ma gbogbo ẹni wá pé rẹ̀ mùsùlùmí tá a sọ rẹ̀ ń dọ̀tí àbáṣàrọ̀ ẹ̀rùn àbí kò fọṣọ rẹ̀ lọ́kùnrin lóbìnrin ṣẹ́ẹ́ rí i pé oyin ṣe ń tó wù ní ìtọ́wà náà sùlámù kì í ṣe kì í ṣe yẹn ìbáàjẹ́ mẹ́ta ìbáàjẹ́ mẹ́rin náà ló bá ní ọlọ́run ló ní quality lọ́dún ẹnu ọba tó ní ìjọ máa ma mímá rẹ̀ ó wà nínú dáadáa ó sì wà nínú fìyàn súnmọ́ ọlọ́run ọba wa anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni atahuru shatirul shatirul iman anabi ni ẹ̀rí ìmọ́tótó yẹn ìdajì imani ẹni tí ó bá ní ìmọ́tótó tọ́wọ́ lòun ní imani sẹ́mọ̀ pé àdìsí ti pẹ̀rọ nígbà wọn ní ìmára gan ni ìdajì imani ajẹ́ pé téèyàn bá mára dáadáa taari ìrísẹ́ dá ẹnu ẹ̀ mọ́sáká bẹ́ẹ̀ ni àtàbàtà hmm? sọ̀hábà kan ó ní ṣe é ṣe pé òun ṣe gbéraga nínú àwọn sahaba ẹ sahabi yìí ó ní ṣe é ṣe pé òun ṣe gbéraga wa nabi òun máa ń tọ́jú bàtà òun tó òun anabi ní inna allah jamilun yuhibbul jamal anabi lọ́lọ́wọ́n ọba yẹn ọba rẹ wà ní ọ̀fẹ́ràn tó ń ṣe ọ̀fẹ́ràn kí bàtà rẹ ọmọ ọmọ kátó wá pé eyín rẹ kátó wá pé ara rẹ kátó wá pé ibi tí à ń gbà tó àti tá ń gbà yàgbé walhamdulillah tẹ́mọ̀lá olùmíza ìparí àdéhùn yẹn anabi ní sẹ́ni kéèyàn kan ní alhamdulillah tó bá ti jí gbogbo ipò tó wù kọ́ wa tẹ́mi ọba ti bọ̀ kéèyàn ní alihamudulilayi yóò wà nínú nǹkan tí wọ́n jù sínú sẹ́yìn tí sẹ́yìn ó fi tẹ̀sán wọn jọ àlùkìyàwó tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àyè sábà ṣe alihamudulilayi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ orí tọ́lọ́run ṣe àmọ́ àdúpẹ́ èyí tí ò tíì ṣe ni làwọn sábà máa dá aláàmú sí pé wọ́n ọlọ́run dákun dákun dákun ọwọ́ ṣe báyìí agbàgbọ́ yìí tó ti ṣe àtọ̀hárọ̀ tó mẹ́rin kọ́bùfù وهو, النجا وهو النجاسة الحسية كالبول والغائج ودم الحيض والنفاس وغيرها wọ́n ní ẹ̀rí ìmọ́tò tó kù níbi ìdọ̀tí ó wà nínú tẹ́sìn wa tó fi yàtọ̀ sẹ́sìn tó kù àtọ̀hárà jamalu jamalu jamalu islam ẹwà islam ni ká mọ́ra kó ń bi tabatọ̀ kátàbà àwa mùsùlùmí là máa ń ṣe gbogbo ẹlẹ́sìn yòókù ẹ̀lẹ́wádìí wọn mo ṣe lẹ́yìn náà wọ̀lọ́wọ́ káyàgbẹ́ kátàbà ọ̀dàmẹ̀rẹ̀ haid kóbìnrin wa kọ́ parí haid menstruation kọ́wẹ̀ wọ́n nifas ẹ̀jẹ̀ bímọ kọ́wẹ̀ wọ́n janaba ká ní ìbáṣepọ̀ láàrin ọkọ àti aya ká ṣe kínní káwẹ̀ gbogbo àwọn eléyìí ìmọ̀ra ni an-najasatu wa taharatuha wọ́n ní ẹ̀rí àwọn ẹ̀gbin àti ibò láṣẹ mọ́ra kù nítorí pé tá a bá gbàgbé mo ti sọ síwájú tí wọ́n sọ fún wa pé la tuqbalu salatu min ghairi tahur ọlọ́run ní gbàrún lọ́wọ́ wa àti kí a mọ̀ nípa ìmọ́tótó tá a fẹ́ sàlàyé ká mọ̀ kangánú ẹ̀gbìn nítorí pé ìrún gan la wá kí láyé lẹ́yìn ìmánì báyìí ìrún ló kù ipò kí la wá ṣe láyé gan ní ṣe ojúmọ́ ìrún ni ẹ̀ma àrùn láti ṣe lójúmọ́ ọlọ́run sì dá wa fún kankan torí ẹ̀sìn ló ṣe dá wa wọ́n wá ní akadu akadu àríkánì islam ibada tawhid salah èyí tó ṣe pàtàkì jùlọ lẹ́yìn ìgbà tábà ti nígbàgbọ́ ìrún náà lákọ̀ọ́kọ́ ìrún yìí wọ́n ní tá a bá wà ní màtótó kò ní nítẹ̀wọ́gbà nínú àwọn ẹ̀gbin tọ́jẹ́ pé yín máa ń wá lọ́dọ̀ wa àti àbáyọ bóò láti ṣe ìmọ́tótó ẹ̀ nínú ẹ̀ ní algha'it ní kéèyàn yàgbẹ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam àdébìnrin ìdáwọ́tọ̀ ahadukum bi a al-adha tẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ bá fi bàtà yín kó gbé na inna turaba lahu tahur ẹ efi gbolẹ̀ ẹ fi gbolẹ̀ tẹ́ ti fi tuntun ti fi o ti mọ́nà ẹ rí pé wa pé nígbà bá yín tí wa pé ọ̀ràn yẹn lè òun albaul lẹ́yìn náà òun náà ní ìtọ̀ anabisa sallam kọ́ọ̀lá lẹ́ àrọ̀bí lárúbá oko kan ọkàn jáwá ó sì wọ mọ́sáàsì bó sì wọ mọ́sáàsì fàkọ́ọ̀mà ilayhi ba'd al-qawm bala fil masjid fàkọ́ọ̀mà ilayhi ba'd al-qawm lọ́ba bẹ̀rẹ̀ sí tọ̀ sínú mọ́sáàsì ọ̀kadà sọlọ́sọ sọlọ́m làwọn sọ àbàbà dìde wọ́n fẹ́ fà síta sàgbẹ́tẹ́ wọn ti fà síta wọn gbogbo mọ́sáàsì ni wọ́n máa tọ̀ anabi wa ni da'uhu ẹ̀fílẹ̀ wàlá àdúzẹ̀rìmọ́ọ̀kù ayé látàkùtà ọ̀ọ̀kù ẹ má dàtọ̀ máa ń di o ẹjọ́ parí tọ̀ rẹ̀ ọ̀tọ̀ dáadáa nígbà tí ọ parí tọ̀ ẹ̀ falama faraga dáa bidaliwe mi ma ọsọ baari anabi ni ẹ lè mú pọkẹ́tì omi kan wá anabi sì dá sí eré ìtọ̀ rẹ̀ ṣe mọ̀ pé ìtọ̀ yẹn wà nínú masjid àbí àmọ́ wọ́n ti dá omi sí nígbà wọ́n ti dá omi sí kò ní rùn mọ́ omi yẹn ti pa ìdọ̀tí inú ìtọ̀ yẹn ló jẹ́ pé bí ọmọ bá tọ̀ sílé tába ti fomi sítọ̀ yẹn tá a nù kò sẹ́gbìn nínú ilé mọ́ látara pé omi ti sékìní omi ti mix ma ó sì ti ma. anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni yughsalu min bawli al-jariya wa yurashu min bawli al-ghulam anabi ni tẹ́ bá gbọ́ ọmọ ọmọ obìnrin tó bá sí yín la ọmọ obìnrin kékeré tó bá sí yín la ẹ gbìyànjú kẹrí pé aṣọ ni era fọ́ nínú omi wẹ̀rọ̀ṣù mìíràn nínú gbọ̀dá àwọn tó bá jẹ́ pọ́ ọkùnrin wọ́n omi sí ibi tí ọ̀tọ̀ to yẹn tómi ti kàn aṣọ yẹn ti di mímọ́ padà níta ń gbọ́ yín bẹ́ẹ̀ ni pé ìtọ̀ ọmọbìnrin ọ̀fẹ́ nípa ju ti ọmọ ọkùnrin lọ tán kẹ́míkà tó wà wà ń bẹ́ ọlọ́ọ̀nìkan lọ́sẹ̀kìn ńlọ́mà wallahu àjọ eléyìí já mọ̀ pé ìtọ̀ ẹ̀gbin ni bó la ṣe máa mọ́yá ìtọ̀ tó bá dà sínú aṣọ àbí inú ara àbí láàyè kan àáfòmíṣe kíni àáfòmíṣe tó bá ti san ara rẹ̀ nù tó bá ti tọ̀ ó ti mára náà nínú ẹ̀sìn wa lọ́wọ́ kò sínú ẹ̀sìn mi àwọn tọ̀tà wọn ó ju sínú kíní padà ọlọ́mọ́tàbà ní fún mọ́nà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀gbin alimazi alimazi àwọn ọmọ pé alimazi yìí yò náà alimazi alimadi òun náà ni omi lọ́gbọ́lọ́gbọ́ kan abúlé-ọ̀dàn rọ̀kì kan yàgòdò ẹ̀ndẹ̀ ṣáwà omi lọ́gbọ́lọ́gbọ́ ni yín máa ń jáde téèyàn bá ní fílẹ̀ adùn ọkùnrin àbádùn obìnrin nígbà míì èèyàn ní mà ipò ti wà lára wọ́n yẹn ronú nípa ẹlẹ́tọ̀ rẹ̀ àbí ń ṣeré pa pẹ̀lú ẹlẹ́tọ̀ rẹ̀ bóyá lọ́kùnrin àbí lóbìnrin àbí ń ronú nípa ìgbà tí wọ́n ń ṣe súnà lọ́wọ́ wọ́n ní láwọn àsìkò yìí ó yẹ àwọn kìnìún yìí máa ṣe kìnìún ní máa ń jáde lára yẹn náà ń pè ní mazi alimazi ó ní omi lọ́gbọ́lọ́gbọ́ tí máa ń yọ ó funfun balawo báyìí ó dàbí omi náà lórí àmọ́ máa ń yọ nìṣe gbogbo àná láti máa wá tábà ti bàlágà ẹ̀rí eléyìí òun náà ń pè ní alimazi wọ́n lọ́wọ́ náà ẹ̀gbìn ẹ̀gbìn ó pọ̀ tó bá ti wà lára rẹ̀ ẹlòmíràn níbi à ń bọ́ ọ̀kadà níbi à ń bá obìnrin gun ọ̀kadà àdánwò yẹn máa ń kà wọ́n ní káàrẹ̀ ju tí máa ń bọ̀ èyàn wájú òkú pẹ̀lú èwo ló borí jùlọ méjì kọ́ fẹsẹ̀ rìn dé ibi ọ̀n lọ oríire sì ń bẹ́ẹ̀ fún pẹ̀lú jókòjókò lẹ́yìn obìnrin lóbìn àbí níwájú obìnrin lóbìn àrọ́ ọmọ ní kọ́dá yẹra àwọn afáǹgbà wàlá tí wọ́n ti máa kí mọ́ sàlámù alẹ́kùn afá ah, àyẹ̀mọ̀ pẹ́ ń dáná ni ọ̀nà lẹ́ńdà ọdí nítorí kan mọ̀ sọ́nà ọyẹ́ òun kàn gbà ah, ó ti gbà náà ó ti gbà kọ́ ọyẹ́ ọlọ́run sọ ní ń bẹ̀rù kọlọmọsà ìsànù wa sáré kọ̀ǹbìnrin ni ẹnìkan ti bọ́lẹ̀ ọyẹ arábìnrin yẹn ó sì lè pé kìnìún ti ń tutù ń dìhùn àwọn wò báyìí lọ́wọ́ ni useless somebody useless man tòun náà wà á rọjú lọ ẹ̀dá so ó ti ń gbà tó ti kọjá àlà ó padà wá rí ìsọ́ ti àlà tó ṣe kìnìún tọ́da kọjá kọlọmọsà ìsọ ní bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí eléyìí ẹ̀gbin ni àfàwọ̀ àlè ọ̀dẹ́ ọ̀la àná ó ní kúntùrọ́dúnlá mọ̀tẹ́dá ó ní èmi ọlọ́run ní kíkiní ọ̀pọ̀ lára mi gan ká má ti bẹ̀rẹ̀ eré báyìí ní pẹ̀lú ajá kíní táwí tí yín ṣe kíní ó ti kúnlẹ̀ wa kuntu astahi àni asa ala nàbí yasa sálà olójú wa ń tì mí láti bí ànábì torí pé ọkọ ọmọ ànábì ni lè má káàní ìbànátì nítorí ipò tí ọmọ rẹ̀ wà lọ́dọ̀ fa amaditu al-Miqdada buna al-Aswadi fasalahu faqad òun wá ní Miqdad àwọn tàbá bí máa ń kásọ ní Miqdad ní àwọn sàhábà ẹ Miqdad yìí olóhùn lọ́wọ́ bí anabiwa Muhammad òun ní kí Miqdad yọ lọlẹ̀ bẹ̀rẹ̀ Miqdad wá bẹ̀rẹ̀ anabiwa ní yaghsilu dhakara wa yatawadda ẹni tí ọba ti rí mọ́lì omi jimá yíyọ yìí tọba ti jáde ní ojú ara rẹ̀ bọ́yọ̀ ọkùnrin àbóbẹ̀ anabi ní kò fọ́ọ́ abẹ́ kò ní wẹ̀ jẹ́nẹ́bà kò ní wẹ̀ jẹ́nẹ́bà yọkàn ara fọ abẹ́ lásán wọ́n yẹtọ̀ wọ́n gbá kó sì ṣe àlùwàlá kọ́ máa lọlé kí irun lọ kọ́lọ́mọ́sá wọlé àánú rẹ̀ kọ́lọ́mọ́sá sàdékùn àgbóyé wa àlùwádìí ẹlẹ́ẹ̀kẹrin àlùwádìí yìí òun tiẹ̀ ọ̀wà máa ń abúyadùn fẹ̀kínù yàkàrùjù bá abẹ́lbáwò ọ̀wà najis òun fèkì ó nípa lẹ́yìn ìtọ̀ lòun wá tàbá tọ̀tà yóò jáde tí ó nípa báyìí yóò funfun bí mílíkì òun ní dàbí omi bí tẹ̀kan eléyìí máa wá lọ́dọ̀ ọkùnrin máa wá lọ́dọ̀ obìnrin náà wọ́n ní ẹ̀gbìn lòun náà àfáà abdullahi bin abbas wọ́n ní amali wadi wal madhi faqal olóhùn béèrè nípa wadi àti madhi omi méjèèjì yẹn wọ́n lànà bí ní ẹ̀gìsì lè dákàrà kàwàtà wàbdà odò àkàlẹ̀ ní eléyìí náà ọ̀fọ̀ọ́ abẹ́rẹ́ tó bá ti fọ ẹ̀gbìn yẹn ti kú eléyìí máa wá lẹ́yìn tọ̀ àwọn tá a bá lo sálángárì níjọ ó rí i pé tó bá ń ṣètò tó bá fi lè tọ̀ òun ni ó tẹ̀lé tó bá mọ̀ rí báyìí pé ah, eléyìí tọ́jọ́ lẹ̀ nísìnyí náà téèyàn bá wọnú ìdéyàn fi ń ṣètò e, e, èèyàn máa rí àwọn àfa kan ní wọ́n ní bàkáyà ṣáwàl bóyá e, èèyàn ti ṣeré pẹ̀lú ẹlẹ́ha kí ni wọ́n padà wá bọ́ sí mọ́ <laughs> àmọ́ o ti wá sọ mọ́tò sí ó sì di mọ́sùn ìmọ̀ yàn lọ́wọ́ ni èyí tó fi jẹ́ màní kìí ṣe màní màní yìí máa ń jáde pé pẹ̀lú àṣekọ̀ láàrin ọkọ àti aya ni àbí tẹ́yìn bá sùn tó bá lálà ẹ̀rí wádé yìí òun máa wá lẹ́yìn tọ̀ ní tẹ́yìn bá tọ̀ tán yóò fún fún òun náà lẹ́yìn náà ẹ̀gbin ni á kàn fọ ojú ara ni ẹlẹ́ẹ̀karùn-ún dámọ̀lẹ́ hayi ẹ̀jẹ̀ hayi dámọ̀ tààtàdùrọ̀ yàtàwó àmì sáà wọ́n ní kò sóbìnrin fi kulli shahr lóṣooṣù lè àdísì asmaa bíntì abibakar wọ́n ní eléyìí náà gbin ni asmaa ọmọ abubakar wọ́n ló gba àdísì kan wá ó ní ja'at imra'atun ila nabi sallam ó ní arábìnrin kan wá bá anabi wa muhammad faqalat ya rasulallah ihdana yusibu thawbaha min dam al-hayd kayfa tasna' ọ̀pọ̀lọpọ̀ wa abẹ́nìkan nínú wa ẹ̀jẹ̀ haid ọ̀tà sí aṣọ rẹ̀ báwo ni ó ṣe ṣe ẹ̀jẹ̀ menstruation bọ́ọ̀ bá ti fara kó lára yàwó ẹ̀ àbí ọbọ̀sọ̀ rẹ̀ síbi tó bá sọ tiẹ̀ náà sí ọwọ́ ayé mara wọn ò lè fásọ nǹkan o ẹ̀gbin ni o ọlọ́wọ́ bíi ànábì pé bóòlù wọn ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ tó yí aṣọ wọn faqal ànábì ní tahutuhu látara hatta hatta yahutu tahutuhu azala ànábì ní in tí ó ṣe ni pé tuziluhu yóò rí pé ẹ̀jẹ̀ yẹn yóò hà kú summa taqrusuhu yóò wá rí pé bilima yóò wá rí pé òun gbó pẹ̀lú omi súnmọ́ tẹnu dáhùn yóò dàmí sí dáadáa súnmọ́ ti sọ́lé fi lẹ́yìn náà tọba ti wá di pé ó ti fọ́ tọ́mọ́ yóò sì wá fi kírun. àwọn àlùfáà wa ní nígbà míì èèyàn fọ ẹ̀jẹ̀táwì ẹ̀ bomi sí ẹ̀ fọwọ́ gbó ẹ̀ tún wá rí traces especially tọba jábí aṣọ white àbáṣọ tí tọba light pé a tún rí traces pé ojú yẹn sì yàtọ̀ láàrin àwọn ìyókù wọ́n tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n ní kò sí láì fi ń bẹ̀ mọ́ ó ti há ó ti gbó ó ti fọ́ àwọn tírẹ́sìsì tó kù yẹn wọ́n ní eléyìí ṣe ẹ̀jẹ̀ mọ́ kọ́lọ̀ lásán ló kù ó ti mọ́ wọ́n ní ẹ̀rí wá lérí ẹ̀ lórí àdìsẹ̀ tí Abu Hurairah gbà wá ipe ìyá wa Khawla bínta Yasar anna Khawlata bínta Yasar qalat ya Rasulullah Khawla yìí náà àwọn ìyá wa ni radiyallahu anha wọ́n náà lè bí ànábì pé laysa li illa thawbun wahid Allahu akbar ìyàwó haula káwọn ìyàwó ká máa gbọ́ ìyàwó haula ó ní ìrànnáfi ó lásọ jàlùbáàbù kan náà mọ́ ni ẹ̀yọ̀ kan péré wà á náà àhídò fi tí bá ti wá sí haid kò sí ẹ̀jẹ̀ haid ọ̀sẹ̀ kí ni yọ kan sí fàkẹ́fà asna bóò ní ń sè ànábì ní ìdá tọ̀hórtì ìdá fagsili mọ́ọ̀dí àdàmù tó bá ti di pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀tí parí haidọ̀ rẹ̀ o sì fẹ́ kírun fọ́ fọ́ ààyè ibi tẹ́jẹ̀ yẹn wà yẹn súnmọ́ sọ́lì fi lẹ́yìn náà kọ̀ wá fi kírun kọ́ọ̀lá tí ó wá sọ pé ya Rasulullah in lam yakhud atharuhu tí atharu ní rípa tẹ́rípa rẹ̀ ọba kú mbẹ̀ tán pátápátá ńkọ́ Ànábì ní yakfiki al-ma'u wa la yadurruki atharuhu sallallahu alayhi wa sallam ó ti tó báwọn nígbà ó ti fomi fọ́ọ̀hún erépa yẹn kò sí ìnira kan tó fẹ́ ṣe kínní tó fẹ́ kó bọ̀ ọmọ mú aṣọ rẹ kọ́ ọmọ fi ṣe kínní kọ́ ọmọ fi kọ́ ọmọ fi kírun lọ ìdìbò wọn fẹ́ fàjáde ń bẹ̀ ń pọ̀ gan ara ẹni àwọn léyìí má ní ọ̀bọ lára wọn aláṣọ kan lè arábìnrin wọn máa bọ́kọ̀ yíjà pé ó ṣe wá ní ìfìmárò rò márùn lọ́lẹ̀ àfààní bá wí kan là ń tó ṣe kínní ìlànà sàlàyé síbẹ̀síbẹ̀ ẹ̀sìn òsìbọ́ máa lọ́wọ́ ọlọ́mọṣẹ́ ìsànù wa ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ẹ̀gbin lo abulkan òun náà ni ìtọ̀ ẹnu ajá kìí sara ajá o kìí ṣe irun ajá o ìtọ̀ ẹnu ajá lo ab anabini tọhúrù iná ahadikum ìdáwọ́lága fi ilkẹlb tẹ́bá fẹ́ fọ abọ́ tí ajá fi ẹnu sí ayẹ̀gẹ̀sílẹ̀ ọ̀sábà marat anabini tẹ́bá fẹ́ fọ ibi tájá tó fi ìtọ̀ rẹ̀ kàn bóyá sọ ni o bóyá abọ́ ni o ẹ̀gbin ti débẹ̀ ọwọ́ adi dandan kẹ́ ẹ fọ̀ anabi tẹ́ẹ̀bà wá fọ̀ ẹ̀mí ìjìnlẹ̀ fọ̀ òòlà ahùn nàbì tọ̀rọ̀ ẹ wà fi yẹ̀pẹ̀ sọ́kàn nínú méjèèjì bóyá lẹ́ẹ̀kẹfà abẹ́lẹ̀kẹ àrùn ẹ̀yìn abala kọ̀kọ́ abẹ́lẹ̀ ọ̀sà fi yẹ̀pẹ̀ sí ọ̀fọ̀lá kọ̀kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin disease tó wà ń bẹ láyé òde ní làwọn dókítà wọn ṣẹ̀ṣẹ̀ wá ń síkìní wọ́n ṣe wá ń dìkítẹ́tẹ̀ pé a ọba kó síyàn la àdáwò báyà wọ́n wá ní gbogbo kẹ́míkàlì àwọn lò láti fi pa jámsì àti gbogbo àwọn ìdọ̀tí yẹn àti aburú tó wà ń bẹ wọ́n ní gbogbo kẹ́míkàlì àwọn kò séyìí tó mú àwọn àwọn kòkòrò yẹn lọ àgbègbè àtàwọn fi yẹ̀pẹ̀ sí ẹ sallallahu alayhi wa sallam olùkọ́ àgbà tọ́bíbùl àtìbá láti one thousand years ago Allahu Akbar ọwọ́ more than that tọ́ nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọ̀hún ló fi jẹ́ pé ajá nínú ilé wa ẹ̀dákun ibi tí ara ẹ̀rí tí tí àwọn afáàfin ń pe olùmọ̀ tí ń sọ pé ajá dánú lé àfáà nígbà bá wa gbajá láàyè tádìsì yìí sí kọ̀rẹ́tì ẹ̀mí èlò láàmà wa fàbọ̀ ẹ̀mí èlò láàmà fọ bẹ́sìtì ẹ̀mí èlò láàmà fọ ọyẹ́ èyàn kàn máa fàbọ̀ lọ ni torí yọ lọ kitchen àbí yọ lọ bedroom ajá yìí tálà lè sìn ajá táàfin dẹ̀dẹ̀ àkọlé fún wájú ilé báyìí tábà sì ti ń bọ̀ àjù síbẹ̀ tábà tó ń lọ dẹ àtẹ̀sẹ̀ kínní àtọ̀mọ̀ dání kọ́lọ́mọ́sá ẹ̀ sànù wa. alimajita nínú àwọn ẹ̀gbin òun náà ni hiya mamata hatifa hanfihi mengeri zakatin shar'iyya ẹran tí wọ́n ní ká jẹ ẹ̀tọ́ ni ká jẹ àmọ́ kò bọ́ bẹ́ẹ̀ ó ti kú ká tó mọ̀ ààrí idú nílùú ti sẹ̀ríà tó sẹ̀ríà náà látòkèdélẹ̀ gbìn pọ̀tẹ́ nínú dáadáa Islam òun náà ni anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni ìdá dóbìrìlì ìhábù fakọ̀tìtọ̀ ẹ̀ rí awọ ara rẹ̀ ọ̀yára nǹkan mi ni àbí màálù àbágbò ṣe rí awọ ara rẹ̀ tí ọba ti máa sìndé àlebo tábàbò àwọn aha gbogbo ẹran tó wà ń bẹ yóò wá kó awọ funfun nìkan sẹ́rí bó ti àwọn àṣà àti ọgbẹ́ àlelò kìí ṣẹ̀gbìn mọ́ anábìfin ní tá a bá ti dùbígà ìdá dùbígà ìhábù fakọ̀dì tọ́hùr anábì ní awọ yẹn ti mọ́ torí pé gbogbo àwọn láàmù nọ́tìn gbogbo àwọn ẹran rúnrún tí ń rùn àti hákò ń bẹ̀ yóò kú dèdè pamọ́ ó ti yé tọ́ alẹ́ alẹ́ fi kírun alẹ́ máa lónú lé bọ̀dẹ̀ pẹ̀lú májẹ̀mú ká ha lẹ́yìn gbàtà bá ha àwọn ẹran yẹn tán oye àwa àṣà àti ọgbẹ̀ wọ́n ní àwọn magẹ́rù magbóg najasatun kulluha najasatun kullu ẹ̀rí yìí tí awọ tí wọ́n ṣe dìbàgà tí wọ́n ha ẹran kúrò lára ẹ̀ wọ́n ní ẹ̀gbin nìyẹn a gbọ́dọ̀ fi sin kankan nínú àwọn ẹ̀gbin láhàmúlẹ̀ kànzẹ́ sẹ́rí láti eré ẹlẹ́dẹ̀ báyìí dé èékánná ẹsẹ̀ rẹ̀ ẹ̀gbin gbogbo rẹ̀ ọlọ́ni kùlá ajídú fi máa ń hìyà ìláyì ọlọ́wọ́n bá ní sọ pé èmi ò tí ì rí nínú tí wọ́n fi ránṣẹ́ sí mi muharrama alátọ́ èmi yàtọ̀ àmọ́ tó jẹ́ ìwọ̀ fún ẹni tó fẹ́ jẹun ìlà èyí tó jẹ́ ìwọ̀ ni pé ayẹ̀kú nà máa tata òkú ẹran tí ò bọ́bẹ̀ àwòdámà masfoan àbí ẹ̀jẹ̀ tí wọ́n gbé ẹ̀jẹ̀ màálù tí wọ́n gbé tí wọ́n gbé wọ́n gbé kaná wọ́n sọ di wọ́n ńlẹ̀ òkè wọn dọ̀m̀bọ̀rọ̀ ni wọ́n máa ń pè lọ́n sọ níbẹ̀ àrùn ni wọ́n jẹ́ ẹ̀yẹ̀ wọn ẹ̀kẹ́ lómi jọ́ lọ́hùn ní sóbìà àbóhùn ní bọ́dà ń pè kánsà ìrísí àwọn àrùn látara jẹkújẹ ànábì ní òkú wọ́n sì ń léwọ̀ wọ́n sì ṣe ẹ̀jẹ̀ tá a máa ń gbé tá a máa ń di ẹran wọ́n sì léwọ̀ àwọn làmà kẹsìrì ibi à ń lọ nìyà ànábì ṣe ẹran ẹlẹ́dẹ̀ náà léwọ̀ fa innahu rijs ànábì ní torí pé ẹ̀gbin ni látòkè tilẹ̀ sórí ẹni tí ń jẹ ẹlẹ́dẹ̀ àti ẹni tí ń jẹgbẹ́ kò sí yàtọ̀ láàrin àwọn ibi ẹlẹ́dẹ̀ wa burú jáì sí ni pé oyé wọ́n tí wọ́n fi pè é lẹ́gbìn sọ́ọ̀tù al-An'am àyà one forty five láti rí òun náà ni pé wọ́n ní kò sí yàtọ̀ láàrin ìgbé àti tọ̀ ọba mú ẹlẹ́dẹ̀ báyìí tó bu lọ́wọ́ báyìí àfikọ́ sanwó rẹ̀ nìkan tó kẹrùn kátó wá pé ìyẹn tó wá mú jẹsẹ̀ ọlọ́mọṣà sọ ní gbogbo àwọn tí wọ́n ń jẹ ọlọ́mọṣà bá níjẹ́ wọn padà nínú ẹ̀ òun náà ni rọ́wọ́ tó máa la yóò kàlù láàmùhù ẹ̀rí ìgbẹ́ gbogbo ẹran tí wọ́n bá ṣe léwọ̀ fún ká má ìgbẹ́ ìgbẹ́rẹ̀ ìgbẹ́ anabi sọ̀rọ̀ sọ́lá afáwọn abúlé Mas'ud ó níjọ́ kan lánàbì fẹ́ sígbọ̀nsẹ̀ òun wá gbómi tẹ̀lé wọn bóun sì wá gbómi tẹ̀lé wọn òun astafọlá wọn fẹ́ sígbọ̀nsẹ̀ òun anabi wá ní kó wọn mú ní tó wọn fi ṣe tó wọn fi nùdíwá kò sómi gbà yìí olóhùn wa mú òkúta méjì òun sì mú ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ní ilé anabi bá gba òkúta méjì lọ́wọ́ anabi bá ju ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn níbo ya àwọn padà wá bèrè ni ọyà pé ni ìgbẹ́ ẹran tí a gbọ́dọ̀ jẹ ẹ̀gbin lòun náà tọ́ba rí gbé ajá ńlẹ̀ ńsìn ọkọ̀ torí a gbọ́dọ̀ jẹ àtàwọn kan tání má jẹ ẹ rí wọn wá yọ àwọn kan kó irú ìgbé olóńgbò òun tiẹ̀ a kàn tọ́lá nìkan pé ni wọ́n wà nínú àwọn ẹran tó lọ ní kí wọ́n bá yín ṣe fàájì ẹ wá rí ìgbẹ́ adìẹ ẹgbẹ́ àmọ́ jẹ adìẹ ìgbẹ́ ẹran tó ń sìn àwọn ìyá wa ń jọun kọ́dà wọn máa fi ìgbẹ́ màálù wọn máa fi ń sọ̀dà tí àwọn tábà gbé sí yàrá pé ah àwọn afẹ́lẹ́ kan lẹ̀ ní lérí ìgbẹ́ màálù àwọn jẹ màálù àbá ìjẹ nígbà tí ń jẹ màálù ní ìgbẹ́ rẹ̀ ṣe ẹ̀gbin owó ọ̀wá alápàdà ìgbẹ́ màálù tó bá ta sí ọ̀la ah ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀fà wà lẹ́ẹ̀ bá ti ẹ̀sáàdì gbẹ lára ìrọ̀ irúgbẹ yìí nǹkan ìgbẹ́ ti àti ìgbẹ́ ọmọ ẹ̀ ni wọ́n sọ fún kó mú kò ní ara àti ìgbẹ́ onígbẹ́ ẹlòmínà ọlọ́nsọ níbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn tí wọ́n pẹ̀lẹ́gbìn àfihàn nàìjíríà alìtàláàlà ìyá àyàwó òun náà ni àwọn ẹran alẹ́dì yá àdìrà tó pé bí sí ń jẹ sàárì òkú ń bí ní ń jẹ ìgbẹ́ àti ọ̀sẹ̀ mẹ́ta ẹran tá à ń sin ni o ẹran tá máa ń jẹ náà ni o àmọ́ ìjẹkújẹ ni máa ń jẹ káàkiri gbogbo pampasi àwọn ọmọ yín ládùúgbò gbogbo ẹ̀nà ọbẹ̀ni tún kó tó wálé ní wọ́n pè ní àlìjàláàlà sẹ́rí àlìjàláàlà àwọn afáàní ní máa ń ṣẹlẹ̀ kárí lára màálù àbí ràkúnmí àbí àgbò àbí adìẹ afọ abdullahi bin omar wọn lànà bí náà àni akele jalala wa albaniha ànábì nìkan kankan yín ẹ gbọ́dọ̀ jẹ àwọn ẹranko tí máa ń jẹjẹ kújẹ kan nítorí pé sẹẹri ń tó jẹ ni wọn ní tó bá jẹ dáadáa tán nígbà mi yóò sì máa rùn lára tí wọn náà bá ti wá gé sísà sùn bẹ́ẹ̀ gbogbo egungun òkú tó wà nínú fún rẹ̀ egungun òkú àwọn fádà yín tó ti lọ àti gbogbo àwọn pàmbáṣe àdúgbò tó ti jẹ àwọn ìgbẹ́ onígbẹ́ sẹ́wọ́n ìwọ náà ń jẹjẹ kújẹ nù wọ́n là nẹ́bí ni àwọn gbọ́dọ̀ débẹ̀ láyé ilà ìdàkánà kàlíìlà àfi tó bá jẹ́ pé adìẹ yìí àsìkò táwọn fi ń fún lóúnjẹ ńlẹ̀ ọ̀pọ̀ ju èyí tí ń fi ń jẹ káàkiri lọ bàbá sèkò fèmí wọn lè yà lè pè ní jàlálà àmì ìtọ́jẹ́ pé bá ti jí láàárọ̀ báyìí gbólóhùn ẹ̀ bá ti jáde òun náà ṣe kíni òun náà jáde kò sí nǹkan tó dà pọ̀ àbí olówó ń fún jẹ díẹ̀ ó ti yé àmọ́ olówó yẹn ń fún jẹ ń fún lóúnjẹ ń wá ń jẹ yòókù ní níta àmọ́ yìí ti ń jẹ eléyìí ọ̀pọ̀ ju títa lọ wọ́n ní eléyìí a lè jẹ ṣẹ̀wárẹ̀ yìí ti oúnjẹ káyìí náà wọn ò pa àlè jẹ rárá o wọn ò pa àlè ṣẹ́kínní ó dìgbà tí a bá so mọ́lẹ̀ taba ṣẹ́kínní jẹ́ma taba so mọ́lẹ̀ a so mọ́lẹ̀ a máa fún lóúnjẹ tí ó fi digest gbogbo èyí tó ti wà ní inú rẹ̀ tó bá jẹ́ màálù forty days tó bá sì jẹ́ àgbò àbí ewúrẹ́ seven days tó bá jẹ́ adìẹ three days jọ mẹ́ta wọ́n kàn ju adìẹ o adìẹ jàdáàlà nínú àwọn ẹ̀gbin lòun náà wà najasatu zayli sawfil mar'a obìnrin obìnrin ẹ̀rì pé wọ́n ní kí jàlùbáàbù wọn kọ́ balẹ̀ ìyàwó umu salama ó lè bá nẹ́bùwà muhammad sallallahu alaihi wa sallam ó ní bò lóun fẹ́ ṣe pẹ̀lú aṣọ àwọn tí máa ń kalẹ̀ tó tó tó sì jẹ́ pé gègìrísẹ̀ wa èèwọ̀ ni fọkùnrin kan kórè bẹ́ẹ̀ sì ń ṣe wá nù jama o anabi sallallahu alaihi wasallam anabi wa ni ṣe bí ọ̀hún máa ń kọjá níbi yẹ̀pẹ̀tọ́gbẹ tó bá ti kọjá oyé níbi yẹ̀pẹ̀tọ́gbẹ yẹ̀pẹ̀tọ́gbẹ yẹn ó ti má ìdọ̀tí tó rò pọ̀ wà ní etí asọ̀ rẹ̀ láti má ní máa ń kéwúké àbí ká máa ṣe gbọ́yé ìtẹ̀yìn ọ̀bá máa kéèyàn béèrè fasalu ala dhikri in kuntum la ta'lamun. najasatu anna asfali na'al àti sọ̀yẹn fírílẹ̀ kan kéèyàn fi ẹsẹ̀ kó ìgbẹ́ bó ni a sì má bàtà yẹn torí bàtà yẹn ọpọ́sibù ká fi kẹ́hùn tí ìgbàláyè bá wà fún wa bá a ṣe wà yìí àwọn ibìkan bẹ tó pé bàtà lọ́yẹ̀ káwọn fi kẹ́hùn àwọn abìkan sì ń bẹ táwọn afáàtúwà tá kìí sí pé a ní bíò bíò wọn wọ bàtà ń bì wọn sì láti tí wọn ti ọrọ́ gípa èyí tí ṣe sọ́jà àwọn navy sọ́jà pé bàtà wọn wọ́n sọ ọ́ lókun láti ìbẹ̀rẹ̀ ló fi dé orú àbí ojúgun ni nígbà táwa ní ibi àti kẹ́kọ̀ọ́ tí a bá rí abáfẹ́ kírun nígbà míì ẹ̀kàn rí sọ́jà tí ó kàn wọ bàtà wọlé kó tó wọlé yóò ti kọ́kọ́ sì mara bàtà yẹn tó bá ti wá sì mara rẹ̀ kò sí tó ní kọ́ máa wọ̀ wọlé mọ́ àwa rí pé wọ́n dá wọn fẹ́ tú bàtà yẹn wọ́n lò forty five minutes tó wọ́n fi dé padà forty five minutes wọ́n tọ̀ irú àwọn yẹn sì tí wọ́n bá ti fẹ́ wọ mọ́sálásí sàdúrà tòun tí wọ́n ti kọ́ rọ́ọ̀gì síbẹ̀ wọ́n wá fẹsẹ̀ gbó yẹpẹ̀ yárin yóò wá mọ́ fọ́lì rọ́ọ̀gì tó wà ní ojú ọ̀nà mọ́ṣáláṣí yóò tún ṣe kínní yóò tún fi gbó yóò wá wọ mọ́ṣáláṣí kò sẹ́nìkan jọ́ challenge àfọlódò ìpè a'udhu billah ṣe àmọ́ bàtà rẹ tí ó dọ̀tí nì tó ń gbé bọ̀ láti gáréjì lábẹ́ tó jẹ́ pé gbogbo ẹ̀ pápátá ètò àwọn ọmọ gáréjì tó wà ń bẹ̀ táwọn ti tọ̀ sí abẹ́ mọ́tò mọ́tò sì ti wá kó mbẹ ibẹ̀ náà ó gbà kọjá ọwá ní ọfẹ́ ọwá sí ìmọ̀ra bàtà yẹn ọwá wọ mọ́sálásí a ní kọlọ lè bọ̀ anabi wa muhammad sallam anabi ni dájá ahadukum masjida tani kọ̀ọ̀kan yín tẹ́ bá dé mọ́sálásí falyaqlib na alẹ́ anabi ni ẹ ẹ ẹ yí bàtà yín báyìí kẹwò wal yanzur fihima kẹwò dáadáa fàyìnrà a ẹ̀rì ànábì tẹ́ bá rí ìdọ̀tí kan bẹ́ẹ̀ abẹ́gbìn falẹ̀ yẹ musahawu bil ard ànábì ẹ fi gbolẹ̀ ẹ fi gbolẹ̀ fún mọ̀lẹ́yẹ sọ́lẹ̀ fi ìmà kẹwàá kẹun bata bàtà méjèèjì adẹ́pẹ́ tí ẹni tó wọ bàtà tá bá ti rí pé ó ti mú ìmọ̀ra wa kí ni ìmọ̀ra tá ànábì dúró lẹ́hùn ó fi gbó ilẹ̀ ilẹ̀ yẹn yẹpẹ̀ yẹn òun ní ìmára bàtà anábì ní kọ́ wá fi kírun alọ́bí kó mọ̀ kan láìpẹ́ erifidi làwọn àyè ti kírun wọ́n sì wá wọ bàtà oye bàtà ni oye àkọ́kọ́ tí ń kọ́ wọ̀ náà láti inú ilé mọ̀ wọ́n mọ́tò láti inú mọ́tò mọ̀ bọ́ ṣe fìdí sẹ́wọ̀n pé wọ́n dájú pé ọ̀sẹ̀ gbẹ̀mẹ̀ Allahu akbar àti kírun èmi ẹ̀ṣẹ̀ kúkú wá kúkú wọ́rì pé bẹ́ẹ̀ nìkan ó challenge àbí kò ní challenge àwọn sáré pé wọ́n ah, sára àwọn kan lọ́ọ̀kan tẹ́sán ń ṣe sáyìn mo ní sáyìn kẹ́sì ẹ̀ lè kéwú mi ebi àdéhùn lákàyèsí ó ti yẹ tí bàtà ọba ti dọ̀tí èyàn lè fi ṣe kíni ó ń travel lọ́sìn èyàn wọ àtàwọn ọmọ ẹ̀ka bọ́ọ̀lẹ̀ síbi kan ẹ̀fẹ́ kírun bẹ̀ ó sì wọ bàtà rẹ̀ ó fi gbólẹ̀ wọ́n kírun rẹ̀ pẹ̀lú bàtà àmọ́ mọ́sálásí tí wọ́n tẹ́rọ̀gì sí táìsì tí gbogbo mọ́ bàtà rẹ lọ́wọ́ àdọ̀tí sàǹgbà nàbí náà sọ pé ó sì rẹ́gbẹ̀ẹ́ ńbẹ̀ ó sì wá sí kínní ọwá fi gbolẹ̀ ìwọ ọwá fi gbolẹ̀ sọmọ pé wọ́n ti rúfe nídìí bẹ́ẹ̀ kọ́dà ànábì nínú àwọn kan tí ànábì ní àwọn fi yàtọ̀ sáwọn kiriyó òun náà ni pé àwọn èyí kírun pẹ̀lú àwọn èyí ṣèjọ́sìn wọn pẹ̀lú bàtà wọn ànábì ní yapa wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó pọ̀ tó ń ti bá rẹ̀ ẹ má gbàgbé láti máa mú súnà yẹn wá láti máa kírun pẹ̀lú bàtà àlàyé ti yẹ báyà bí téèyàn má sì kí ó gbé lọ tó lábàtà ẹ̀ sànù wa náà tọ́lọ́ mọ́sà ẹ̀ sànù wa ẹ̀ rí al-istinja wal-istijmar nínú àwọn nǹkan tí ó yẹ kákọ́ lábala ìmọ́tótó òní pé bóòlá sí fọra tàbá yàgbé àti tàbá tọ̀ tàbá wá pẹ̀lú omi láti ṣe tàbá wá rómi òun náà pẹ̀lú ìṣèjìmá bóò láti yanjú ara wa eléyìí tó wà ní ọ̀sẹ̀ ni pé al-istijā wa izālatu mā kharaja min as-sabīlayn al-qubl wal-dubul gbogbo nǹkan bá ti jáde níwájú wa àbọ̀ jáde lẹ́yìn wa ìgbẹ́ máa jáde lẹ́yìn ìtọ̀ máa jáde níwájú wọn lá àwà omi fọ́ tí ó mọ kanga ara ẹwà ẹ̀sìn wa ni téèyàn ṣe bẹ́ẹ̀ tó bá kírun kò ní kíni kò nírun tọ́ba gbálẹ̀ kùránì lọ́wọ́ ń sẹlọ́n tọ́ba wà ní masalasi ń sẹlọ́n òun gan fúnra rẹ̀ tún sẹ́ra ẹ̀ wọ́n ní yóò tún wá jìyà sàárè anabi lọ́jọ́ kan anabi ní rí sàárè méjì anabi ní àwọn méjèèjì lọ́yọ́ azaban wọ́n ń sòrò lọ́wọ́ báyìí ìyà ń jẹ wọ́n lọ́wọ́ báyìí anabi ní sẹ́yìn lẹ́yìn tẹ̀ oye láyé stanzi min albaul tọ́ba tọ́ kìí taba yóò wá jẹ́ ìyá nìtí tọ́lọ́wọ́n fi pa yẹrẹ ìyá sàárè gbére ni títí tọ́lọ́wọ́n fi payé rẹ̀ anábìlẹ̀ ní kejì ń tiẹ̀ yẹ́mùsù bin namima tẹ́bára àwọn síríìtì méjì tí wọ́n ń jà tí wọ́n ń yọ àdásíra wọn òun lọ́dájà rẹ̀ òní wọn rojọ́ nọmba a fún nọmba b tí wọ́n bá ríra wọn wọn bẹ̀rẹ̀ sí wọn sí kíni wọn bẹ̀rẹ̀ sí wọn bára wọn jà ọ̀dà yẹrú ọ̀dà àdúgbò ó dérí lẹ́rú gbogbo ẹni tí máa ń ṣe kó lè tó bá lọ́dọ̀ ọlọ́ sórí ẹni bá ti wá sọ fúnfún ẹnìkan fún pé lágbàdá sọ báyìí ń parẹ́ tètè jìnnà sọ́tọ̀ tètè jìnnà sí nítorí pé sórí ìwà tó ní lọ́dọ̀ tó fi wá sọ fúnfún ẹnìkan fún yóò gbé tiẹ̀ náà yóò lè ṣégin ni yóò lè sọ fẹ́ lómi tó bá ti rọ ẹ̀ta a ní ẹ̀sìn ṣé kí n pè wọ́n ti ká máa bọ̀ wá. ó oh, ètò oh two nine seven one ẹ bá bọ̀ ẹnìkan sọ̀rọ̀ yín bí ń sìn ẹ̀rìjọ́ máa gbà wàhálà ti bẹ́ẹ̀ wọ́n ní ẹni máa ń ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí ojú tí ayé yóò tún jìyà sàárè kọ́lọ́mọ́sẹ̀ sọ ní ẹ̀mẹ́ ibi àti lọ ní kéèyàn máa tọ̀ kọ́mọ́sẹ̀ kí ni kọ́mọ́ tàbá anábì ní tàbá anábì sọ̀rọ̀ sọ́lá gbogbo àti máa ti ń lọ tọ́lẹ̀tì wáyà ń yàgbé àbí ń tọ̀ anábì àmọ́ fọ́ra dáadáa sẹ́ni tí ò bá wá sí omi á lo òkúta alẹ́ òkúta tábà tọ̀ alẹ́ òkúta tábà ìyàgbẹ́ ìdájọ́ àbá àdókùn ilẹ̀ ìkọ́ìtì àníbi ní tẹ́lẹ̀ kọ̀ọ̀kan tẹ́ bá lè yàgbẹ́ tẹ́ bá lè ṣìgá fọ́lì ẹ̀sítọ́tìbà ọjọ́ jẹ́ àmà làámọ́lẹ̀ ni pé ọ̀rọ̀ fíkì àfi kí kẹ́ ẹ máa ń dáhùn wí kẹ́ ẹ lè mọ ìdájọ́ tí ó wà fún un nígbà ní ẹ lè ṣe gá mọ̀ mi ọmọ mi ọkọ̀ pé wọ́n ní gá wọ́n ní tẹ́ bá lọ ẹ máa gbìyànjú tí tí wọ́n ń tẹ̀ ń sọ́fì yí ẹni tí ṣe kíní ẹni tẹ́ ń bá sọ wọn náà wọ́n fi ń pè fíkíù tí ọba ti fàkíyà tí ọgbọ yé má ọ̀rọ̀ ti dàrú nù kí ni mo láà nábì sọ ń bí ìdá àtà àbá àdòkú ilẹ̀ nìga àdèmíta nípa ọ̀kan ìbálẹ̀ olè yàgbẹ́ ẹ̀jẹ̀ ayẹjú ẹ̀ fọlíyẹ sọ ti ba bíta látàtì àjà ànábì ni òkúta mẹ́ta ni kò fi dùn dí o fa iná ha tó ti so àná òkúta mẹ́ta ni ó ti ṣe kíni ó ti tó fún onítọ̀ ànábì lókúta mẹ́tẹ̀ẹ̀ta ni ó ti ṣe kíni ó ti tó fún sallallahu alayhi wa sallam alìsìjá nínú tí àwọn àlùfáà tí wọ́n tún ṣàlàyé wọ́n ní ẹ̀rí lérí ẹ̀ wọ́n ní yadkhulu al-khala fa amilu ana wa gulamu nahwa idawa mimma fa yastanji bil ma wọ́n ní anabi anasi ní anabi ìwà tí máa ń lè tọ̀ tí ń yàgbẹ́ kò lè má gbé omi dání omi tó bá gbé dání yẹn omi yẹn ni yóò fi tábà ní ti tábà ìtọ̀ àti tìgbẹ́ kọ́lọ́mọṣà ìsàlẹ̀kùn àgbọ̀yẹ̀wà laysat najasatan bal yughsalu min babi nadhafa faqat ẹ̀rọ àwọn yìí tá a fẹ́ kà yìí àwọn afáàní kìí ṣe ẹ̀gbin akànlẹ̀ fọ́ lábala pé ó rí nílà àmọ́ kìí ṣe ẹ̀gbin alimani alakọ̀kọ́ mẹ́ òun náà ní spam àtọ̀ àtọ̀ yìí ṣe ẹ̀gbin o bí ìmọ̀ ṣẹ̀ṣì gbọ́ torí àyà kan bẹ tá a máa sábà lọ́pọ̀ alámúnà kọ́lẹ́kọ́kún mi máa ń mahin ọlọ́ọ̀ni sáwà ká da yín níbi omi yẹpẹrẹ ni bọ̀tẹ̀ nínú èdè yorùbá á ní omi mọ́kànmílà àwa la fún lómi mọ́kànmílà kì í sì túmọ̀ rẹ̀ nù látara bẹ́ẹ̀ láti wá gbọ́ yé pé ìtàníkọ́ mọ́kànwálà yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀gbìn àwọn afáfà púpọ̀ wọn làwọn lọ́wọ́ àmọ́ bí wọ́n padà já sí pẹ̀lú ẹ̀rí tó nípa tó sì kọ́ná òun náà ni pé lẹ́yìn sá náà jìtà kì í ṣe ẹ̀gbìn ìyàwó aisha ó ní wọ́n lọ́kọ́dì ra'aytu ní àfurukùhù min thawbi rasulillah sallallahu alayhi wa sallam farikan fayusalli fi ó ní anabi yóò ní sallallahu alayhi wa sallam anabi ní aṣọ àbí ṣòkòtò tí spam wà mẹ́ oye tó dà sí bóyá wọ́n sùn wọ́n lálàá àbí bóyá wọ́n sùn máa yẹlẹ́ ọ dà síbẹ̀ ọ wá ní fúnra òun lòun ó fọwọ́ họ tó bá ti gbẹ ẹ fọwọ́ họ ẹ rí i pé yóò máa takú ọmọ ẹ wọn lànà bí o sì gbà lọ́wọ́ yóò sì wọ́ yóò lọ lè kẹrùn sallallahu alayhi wa sallam sẹ́mi pé ṣe tó bá pé gbìn bóò lẹ́yìn wọ́n ṣe wọ́n fọ́ ni ẹ bá fọ́ hàn kan nǹkan wọ́n bí abẹ́ òṣèlú àpé ọmọ gbé kọ̀ǹdẹ́kà kí o àmọ́ tá à ń jẹ́ yíyọ ni pé kọ́ wá kírun tó kọ́ máa pé a ah, aṣọ ìmọ̀ kírun akóòtò fi ta ah, ìrún ti bàjẹ́ ẹ̀yin jẹ́ mọ́ ẹ dárò padà ìròyìn ọgbà ọ àwọn afáà ní kìí ṣẹ̀gbìn kìí ṣe ẹ̀gbìn na ẹlẹ́ẹ̀kejì tí ìṣẹ̀gbìn dámọ̀lẹ̀ ìsàn lẹ́sà nẹ́jìsà ẹ̀rí ẹ̀jẹ̀ ìwọ fúnra rẹ̀ abẹ́jẹ́ èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó bá kàn ọ́ la wọ́n ní alimusulimuna fi zamani nabi yusalluna fi jarahatihim walam ya'muru nabi bi kasli àìmọye àwọn táwọn tí sallallahu alaihi wasallam àìmọye àwọn tí wọ́n jẹ́ pé lójú ogun ọgbẹ́ táwọn ọ̀tá tí wọ́n sáwọn ẹ̀jẹ̀ máa ń ṣe kíni ẹ̀jẹ̀ máa ń wà ń bẹ̀ aṣọ náà làwọn fi kẹrùn ànábì òsì sọ fẹ́nì kan náà àwọn pé ẹ̀ ṣe kíni ẹ̀ nírun ìpè ànábì màsí tánibàsí màsí ní ń pè ládìsí ẹlẹ́ẹ̀kejì wọn nígbà tán pa Umar bin Khattab lọ́dẹ́lá àná abúlúlù al-Majusi la'anahullah ẹni tó pa Umar ní abúlúlù al-Majusi ọ̀rẹ́ àwọn ará Iran kọlọ́mbà ní fìríjì wọn ó bá tọ́ wọn sọ́nà abúlúlù al-Majusi ó lè sápamọ́ nígbà wọn kẹrin àṣùbá ló bá ju nǹkan fún àfàwà Umar nínú òkùnkùn àfàṣe kẹrin lọ nígbà tí ẹ̀mí ọ̀wá gbé mọ́ lọ́wọ́ ṣubú làwọn kan wá sí kínní àwọn àgbè wọ́n ní bí sí ń kírun ní ẹ̀jẹ̀ ń dà ń sì sí kínní ń sì ń kírun lọ báwa jẹ́ pé ìgbẹ́ lọ́ba jáde ń dìyàn lérí ọ̀run sẹ́yìn òdíjà aha èèyàn jà kọ́lọ́mọṣẹ́ ìsànú wa ẹjẹ́ aláhu anu jẹ̀míyà àwọn kú sójú ẹ̀sìn ní wa ó sì sí dédé tó ó sì sí dáadáa tó dáadáa òpin wọn lọ́ta dáadáa tó sì ń gan òun ni ó kiri ètò kọlọmọsẹ ìsànú wa wọn ní kódà inú àwọn tá a ni pé wọn pè masado ọmọ muaz nígbà tí wọn jagun khandak wọn sá lọ́gbẹ́ ọgbẹ́ tí wọn wá sá yìí ọgbẹ́ yìí ń wá ń yọ ẹ̀jẹ̀ wọn ní wọn tàfà jara kálímọhù wọn ní wọn di ẹsẹ̀ ànábì wọn ni kí wọn gbé sí inú tẹ́ǹtì kan nínú mọ́sálásí ọwọ́ àwọn àmbẹ sáàdùbọ̀n muaz ọwọ́ àmbẹ fasala damu min jurhihi anabi joko ni masalasi tẹ́ǹtì tẹ́ wọn òun wà ń bẹ tí wọ́n nọ́ọ̀sì rẹ̀ ń bẹ anabi sọ̀rọ̀ yìí pé ẹ̀jẹ̀ kan ń sàn anabi máa dà lẹ́dí yàtìnà ojú ìgbò yẹn ọbẹ̀ lẹ́jẹ̀ bá ń sàn anabi máa dà yàtì máa dà lẹ́dí yàtìnà ìwọ ni wọ́n bọ̀ yìí ni wọ́n bá wà yìí ah wọ́n ní ara sáàdù ni ó ti bẹ́ ọ̀ Allahu akbar anabi wa ni kí wọ́n nù wọ́n kà nù ni wọ́n ò fọ́ mi sí wọ́n ò ṣe kíni wọ́n ò fọ́ mi torí kì í ṣe pé nígbà lárúbáwá tọ̀hún lárúbáwá oko èyí tá a sọ lẹ́ẹ̀kan nígbà òun tọ̀ nígbà anabi ni wọ́n ṣe ní anabi ni ká fọ́ mi sí látara bẹ́ẹ̀ bàbá alápàtà ó ti yẹ bàbá alápàtà ọlọ́run níjọ sára rẹ̀ tọ́ tí ọ̀bẹ ọgbọ̀ lọ́wọ́ ó kírun zúrí ó kì í asiri wọ́n máa sọ pé ọlọ́nkọ́sá sọ̀rọ̀ wọn rọrùn náà nù ẹ̀jẹ̀ náà sáré ẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní ẹ̀gbin ó ní ẹ̀jẹ̀ tá a gbà lẹ́nu ẹran tá a wá sọ dọ̀bẹ̀ tá a wá ń jẹ ó ti ọlọ́ ọ̀bẹ̀lọ́wọ̀n alákọ́lọ́mọṣẹ́ ìṣàánú wa tọ́ ìṣẹ́jú mélòó ni ó kù mẹ́ ní mọ̀lágó mọ́ náà ó kù sẹ́jú márùn tọ́ ọ̀bẹ̀láhì tọ́ ọ̀hìn ọ̀bẹ̀lọ́wọ̀n alákọ́lọ́mọṣẹ́ ìṣàánú wa rọrùn nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa tí abafẹ́ lọ ilé ìgbọ̀nsẹ̀ alákọ̀ọ́kọ́ ní kò sáde ọlọ́ sórí ibi tó lọ lè wọ̀ báràkì àwọn àdìjànà ilé ìgbọ̀nsẹ̀ àwọn àdìjànà obìnrin bẹ́ẹ̀ mẹ́ẹ̀ bá mú àtàwọn àdìjànà ọkùnrin ọkùnrin wọn wọn máa kírètì pírọ́blẹ́mù fún obìnrin wa àwọn obìnrin tiwọn àwọn àdìjànà yẹn wọn máa problem pírọ́blẹ́mù fáwa ọkùnrin tá a tàníbi fi ní tẹ̀bá fẹ́ wọlé ẹni bismillah kọ́wá ni allahumma inni a'udhu bika ọlọ́run ọ̀sádìọ́ min al-khubuthi níbi aburú àwọn àlejànú ọkùnrin wal khaba'i àti aburú àwọn àlejànú obìnrin àwọn fine lady ní àwọn àlejànú ọwọ́ aṣẹ́ àyàmàtí kan sí wọn mẹ́ ìní wọn máa ń àwọn yìí ni wọn wọ ara ẹni ẹgbọ́n táwọn akọrin kan tó ń pè orin tó ń kọjá ìdí yẹn nínú tọ́lẹ̀tì lòún ṣe kíní lòún jẹ́ náà tí ẹ̀ ibẹ̀ náà ti kọ́ lóòótọ́ àwọn èṣù lọ́kọ̀ tẹ́wọ̀n àbídá yẹ́rú tẹ́lẹ̀mí ọmọ pé òun rí ọkọ òru àti ìyàwó òru àdìjànú wọn ń pè bẹ́ẹ̀ wọ́n lè kó bá obìnrin míì tí ò ní lọ́kọ mọ́ tí ó gbóhùn fẹ́ ka gbogbo òwe tán kóhùn tó lọ́kọ àdìjànú yẹn ti ń fẹ́ òun ní fẹ́ kẹ́lẹ́mi ọ̀sẹ̀ kínní kẹ́lẹ́mi ọ̀tún fẹ́ àmì ìyá burú tẹ́lẹ̀mi gbé jáde láti lẹ́gbàsí kádàkùn ká máa ká máa ṣe àdúrà yìí bisimilayi lásán ànábì tó bá ṣe wọ́n ju gàgá sáàrin wa àtàwọn wọn ò ní rí ọmọ títí tó fi wẹ̀ tán lẹ́yìn náà nínú àwọn àdáàbò táwọn afọ fún wa níbi ká má kọjú sí kíbla tá a bá wọn ṣe ìgbọ̀nsẹ̀ ànábì yẹn sá àti ètò ọlọ́kọ̀ ìtàkùn láti tẹ̀kbílù kíbla tá ẹ bá yẹ àgbẹ̀ má kọjú sí kíbla o wàlá àti tẹ̀kbírù à ẹ sì má kẹ́yìn sí kíbla wàlá kan ṣàríkú ọ̀gá ríbu ẹ̀kọ́ ìbẹ́ ọ̀tún abẹ́bẹ́ òsì sí kíbla kọ́lá abu ayub ní àwọn sahaba wọ́n ní faqadimna sham wọ́n nígbà àtàwọn tíráfù tá a lọ sham fawajadna marahida qad buniyat àwa rí àwọn tọ́lẹ̀tì tí wọ́n ti kọ́ ilé sí nahwa al-Kaaba àbúgbà tí a wọ̀ bẹ̀rẹ̀ Kaaba ni àwọn tọ́lẹ̀tì ń dájú kọ́ fananharifu anha wa nastaghfirullah ta'ala àwa rárá yìí dé báyìí àwọn wá foríjì lọ́sọ̀dọ̀ ọlọ́run pé alágbára dùbáyìí tó àwọn afá àfọ̀rọ̀ yẹn mọ́ ara wọn lọ́wọ́ ipe ìjẹta bá wà ní ilé tí wọ́n ti kọ́ tí tọ́lẹ̀ ti wà nù ẹ̀ ṣé dandan ni ká kọjú sí kíbla èyí tó dáa jù tí ìrọ̀rùn bá wà fún ni kó kọjú sí ẹgbẹ́ ọ̀tún abẹ́gbẹ́ òsì má kọjú sí kíbla àwọn tó wá dé pé ọ̀rọ̀ gbọ́dá sí oyé ọgbàlé àwọn ti kọjú sí kíbla àbí ọgbà àbílẹ̀ rẹ̀ tó ọkọ́ náà kò tí gbọ́sùn kò kìí ṣe àpọ́nlé fún kaaba ká kọ̀dí sí kaaba àbí ká kọjú sí kaaba níbi ala azamati kaaba ti bayti Allahi ta'ala tọ́ba tí wọ́n á jẹ́ pé ilé tí wọ́n ti kọ́ ni tí ọ̀rọ̀ ògiri ti bò mọ́lẹ̀ tí ara ògiri ti bò tọ́lẹ̀tì yẹn mọ́lẹ̀ wọ́n ní tọ́ba lè yí yí tọ́ọ̀bá wa lè yí ọlọ́run ṣàforíjì fún látara pé ara ògiri ti sékìnì ó ti blọ́ọ̀kù wọ àti kaaba àmọ́ tọ́ba wà ní pápá bọ́ ọba ilẹ̀ lókè pẹ́rẹ́ àbẹ́ ń lọ lójú ọ̀nà lẹ́bọ́lẹ̀ ní àárín ìbàdàn sọ́yọ́ ó sì mọ̀ pé kíbla tọ́ ọba ilẹ̀ kọjú sí àbọ̀ kọjú sí ẹlẹ́sẹ̀ ni títí tó fi yàgbẹ́ kọ́lọ́mọsá ẹ̀ sànù wa èyàn ti kó takò sunna anabi na anabi ni kasi báyìí ọwá ló sẹ o ti ń sẹ sunna anabi na anabi ni kasi báyìí ọwá ló sẹ o ti ń sẹ lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí alibawul ọyẹ ìtọ̀ ní màá ń dẹ́jọ́ lẹ̀ púpọ̀ ṣe ká dúró tọ̀ ni àbí ká bẹ̀rẹ̀ tọ̀ àdìsí méjì lọ́wọ́ wa sì takora ana àfọwọ́ òdẹ́fà ó ní àná nàbíyà ń tàhà ilà sọ̀bàtà ti kọ́ọ̀n fàbáyà ká ìmà fàtànà hàì wọn làwọn ń lọ ànábì kan rí àgbàlá àwọn ìjọ kan ànábì sì yí síbẹ̀ òun sì rí ànábì tó ń rí pé bàbá yìí dúró tọ̀ bí ànábì dúró tọ̀ ìyàwó Aisha rọ̀dí àlọ́ àníhà àwọn sọ pé mọ́ni àdásàkùn ana rasulullah sallallahu alaihi wa sallam bala qa'ima gbogbo ẹni ọba sọ fún yín nínú àwọn àlèhùnmọ̀ nígbà anábì máa ń dúró tọ̀ fala tusaddiqu ẹ pè ló pọ̀rọ̀ ma kana yabulu illa jalisa anábì tọ̀ tó mọ rí báyìí àbíkọ́ bẹ̀rẹ̀ tọ̀ ìyàwó aisha sọ nítorí nínú ilé òsèfà ń sọ nítorí ní àjò àwọn afáàláwọn méjèèjì wọn ò takora wọn àwọn aláwọ̀ bá sèyàn jọ̀rọ̀ bàbá lo súnà tilé ọ̀dà tábà lo súnà tajò ọ̀dà àmọ́ kí ló dé tà nábì fi dúró tọ̀ mbẹ̀ wọ́n ní torí pé ànábì ti mọ̀ pé ìtọ̀ ò ní ta sí òun ara tó o bá ti ṣúọ̀ pé ìtọ̀ ò ní ta sára rẹ̀ especially àwọn kílósẹ̀ níta ń lọ sí tó o máa mú látòkè ni àwọn àwọn obìnrin lójókòó ti wọn ẹ̀hà mẹ́yìn ìmú látòkè ni tó o bá ti ṣúọ̀ pé o ní máa dàtọ̀ sí ti kílósẹ́ǹtì tọ́ máa wá fàtọ̀ sára tọ́ba tẹ́ fàtọ̀ sára ìyá sàárè ìdìbò òun náà ti wà ní àwọn tí wọ́n sọ lẹ́ẹ̀kan tí wọ́n ní yọ́tọ̀ oyé kò ni ẹ̀ẹ́ kò ní mara lórí pé ọ̀rọ̀ ọ̀tọ̀ ìbáàdà ni tó concentrate dára ọ̀rọ̀ kọjá gbóró ń kàn wọ́n o àfi tọ́ bá sùn tọ́ martin lọ́mọ lóko ọlọ́run sì yọ ìdájọ́ rẹ bí ìdájọ́ ọmọ tọ́tọ̀ lé náà ni <laughs> ọ̀ concentrate òfin ní dàtọ̀ sára àmọ́ bí tó bá ti di pé kó o dúró tọ̀ mí kéèyàn ó dúró ní ilẹ̀ pẹrẹsẹ tá a wà yìí kọ́ ọmọ wa tọ̀ kí ni ó ṣẹlẹ̀ sí jama kó o sọ́gbọ́n bẹ́ẹ̀ dá àmọ́ bọ́yá lóru ọlọ́ni kọ́tà kan wà ní ẹ̀kúnlé yín kọ́tà yẹn ọwá dúró lókè ọwá ń tọ̀ tí ọmọ gbẹ́kọ̀ọ́ lè dókè ẹ̀hẹ̀ ó sì jẹ́ pé níta fẹ́ lò mẹ́ta ní pẹ̀sà máa jí tọ̀ tọ̀ tà sí ọ ní ara àmọ́ tó o bá rí ibi tí ọyẹ kò ti dúró tọ̀ wọ́n ní kó o bẹ̀rẹ̀ tọ̀ lọ́lọ́lá jù èyí sì yóò fún ọ ní ìdánilójú yóò sì tún ṣèfù ẹ̀ ṣe ẹ̀dítọ̀ òun yẹn nígbà míì ó lè ṣe kíni ó lè rojú abẹ́lẹ́ ọ̀la kọ́lọ́mọṣẹ́ ìsànú wa kámá wa pé ẹni dúró tọ̀ káfírin ah káfírin bò ẹni dúró tọ̀ ah àwọn aláìmọ̀kánì ẹ̀rí ó sì dúró tọ̀ ọkà díẹ̀ sìkà kọ̀ọ̀ká ìkejì kọ́lọ́mọṣẹ́ wa ẹ̀rí níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àtọ̀hárà tó mi nà ṣe rí àwọn ìmọ̀ràn kan bẹ tá a máa ń ṣe tá a bá ní àṣepọ̀ pẹ̀lú ẹlẹ́hà àbá lálà àsùn àwa dànkan sára lọ́kùnrin àbí lóbìnrin ní ń pè ní gúúsùlù jànáàbà bua náà láti mọ̀ wọ́n pè kan ní gúúsùlù hayi òun náà lóbìnrin tó parí mẹ́sẹ̀ sàn wọ́n pè kan ní gúúsùlù nifas òun náà lóbìnrin tó parí ẹ̀jẹ̀ ìbímọ gúúsùlù mayit òkú tó kú tá a fẹ́ wẹ̀ táwọn ń lọ sọ́run ẹ̀rí nípa ìmọ́tótó ẹ̀sìn òkú táwọn àpè àṣírí ẹ̀ wá ń sáfàní ẹni wọn bá táwọn gbé kóńlé rẹ̀ bọ́ sítẹ́ kọ́mọ́rùn sí wa nígbà wọn ní káwẹ̀ fókù ni wàá láàyè ọ̀wá wẹ̀ fúnjọ́ mẹ́ta jọ mẹ́rin ọwá ní ìwọ̀ zúdù pé wọ́n ń ráyé sá ìwọ̀ wòlíì wòlíì báwò sí ìmọ̀ fi ẹ̀sẹ̀ jẹ́ wòlíì ìmọ̀ wálé alúwà ní forty one days oṣù mẹ́rin kò ní wẹ̀ àwọn alálùwà ti sin àwọn ti modernize o ìrún jama ni o ní kí àtẹnà ọ̀rá yẹn inú fúláàtì ní ó tẹ̀ra máa dọ́gba ara rẹ̀ mẹ́rin àlìjẹ̀ náà làfà rẹ̀ afọ́jú lè bá anabi sàṣẹ́lá ọlọ́run ò rí náà ṣé kò wọ́n lè kírun jama anabi ní ajib anabi dandan ni ìwọ́kùnrin ni wọ́n dandan ni kọ́ ọ lè kírun jama kátó wá pẹ̀lú torí náà tó wá jọ pọ̀nlé wọ́n lè mọ́ sábà ní fún ọmọ náà àyìnbàkan náà lọ́pọ̀ ọ̀rọ̀ sànù bá ṣe kí gbogbo kínú ni àwọn àfi bídíà láàmà pè lẹ́sìn àmà pè súnà ní ẹ̀sìn ó di bá ṣe kírun ní ìbàdí pàánù ọlọ́run tó lé gbogbo abá kọ́lọ́mọ́sá ìsànù wa nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn gúúsùlù yìí àbí káfíìr tó fẹ́ wọnú islam ọ̀rọ̀ méjì ló wà lérí àwọn kan gba islam tá ànábì ọ̀wẹ̀ wọn ànábì sọ pé kán wẹ̀ àwọn kan sì gba islam tá ànábì nìkan lè wẹ̀ ajẹ́ pé èyí tí yẹn bá ṣe ń bẹ́ẹ̀ kó sí yìí ti kọ̀dà ẹ wá rí gbogbo wẹ̀ tá a kà á lẹ̀ bákan náà là wẹ̀ nǹkan márùn péré ló dì máa ìwẹ̀ nǹkan mélòó mọ̀ pé nǹkan márùn ó ní àníyàn pé ó wẹ̀ janaba àbí haida àbí nifas kìí ṣe pé ọ lo omi dúrọ̀mù kan tán ọ wà mọ́ra tónítóní ọ wà rántí pé oníjànàbà nígbà tó débi sẹ́ ọ máa sọ pé o ti fi ìtọ́ wẹ̀ ni o ti fi ṣe kíni o ti fi di ìdínkù dínú kódà kò di rárá intention àníyà innamal a'malu binniyah ọkọ̀kọ́ ní ìtẹ́sí pé jẹ́nàbà mo fẹ́ wẹ̀ haidọ̀ mo fẹ́ wẹ̀ gúúsùlù nefas mo fẹ́ wẹ̀ alákọ̀ọ́kọ́ ni sẹ́ndìmù wọ́n lè béèrè ní nínú ilé ajì wọ́n ní fáyìn ló náà ẹ máa ṣe wá sí fáwọn ìyàwó ọkùnrin máa ń ni o torí ẹni tí ò lè ṣe nínú àwọn táwọn náà ní tọ́rọ̀ bá dàrú ọgbọ̀dọ̀ máa ń yanjú ẹ̀wọ́ ní bá lélẹ̀ kó wà fún sọkún wà ọlọ́ni táwọn ìyàwó ara lẹ́sìn kọ́ fún forty days i mean forty years ẹlòmíràn mọ̀mọ́ sí táwọn wí wọ́n pè kan ní mójúsì wọ́n pè kan ní kámi sẹ́rí mójúsì òun náà ní ipe kẹsìkò wọn máa alama aláwọ̀ ní nàwẹ́ tó gúúsùláwò àwọn eléyàn ọkọ̀rẹ́ tì ó gbogbo tíra tí wọ́n kọ sí àwọn afáàtì fàáyà pé òwúlò àyídà níyàn jáde ànábì yóò darí intention rẹ ẹ̀mí náà ni ọ wà bó ṣe ń lọ ẹ̀mí náà ti gbàgbọ́n fẹ́ wẹ tẹnaba ọ̀tán eléyìí tá a pè ní mújìsì oye òun náà ni pé ọba lánìyàn yẹn tán ọkàn sí ṣáwà sí ni ó wà rí pómi kárí gbogbo ara rẹ ó sì jáde kó ọwẹ́ náà àmọ́ ẹlẹ́ẹ̀kejì òun ló lọ́lá jù òun ló pè jùlọ tọ̀hún náà bọ́ bá ń kírun onírun ò ti máa wò àmọ́ eléyìí ó tún gba àwọn aládàá kan bẹ́ẹ̀ òun ń pè ní alikamil aligusul kamil òun náà ni pé lẹ́gbàá tó ti láníyàn tán ọ wà fọwọ́ rẹ̀ tí ó mọ tóní lẹ́yìn náà ọ fọ abẹ́rẹ́ tí ó mọ sáká ó di mélòó àníyàn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ọ fọwọ́ rẹ̀ tí ó mọ sáká lẹ́yìn náà ọ fọ abẹ́rẹ́ tí ó mọ tóní odi mélòó kíláàsì làwọn àfa àbí odi mẹ́ta náà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ọwọ́ asálùwàlá ẹlẹ́yẹ kọ̀ọ̀kan bá a ti ń sálùwàlá yìí ó sì ẹlẹ́yẹ kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀karùn-ún ọwọ́ bomi sí eré rẹ̀ mọ́ ọrùn báyìí ọ̀fọ̀ tí ó mọ́ ó sì ṣe wàá dá sí ara tó kù. number one àníyàn. Number two, kọ́ ọ̀fọ̀ ọwọ́ rẹ̀ lẹ́mẹ̀ẹ́ta tí ó ma sáká nọmba tírì ọ̀fọ̀ abẹ́ rẹ̀ tí ó ma tóní nọmba fọ́ ọ̀sàlẹ̀ ọ̀la ẹlẹ́yẹ kọ̀ọ̀kan nọmba fáìf ọ̀dà mi sí ọrùn rẹ̀ lẹ́mẹ̀ẹ́ta lẹ́yìn ọwọ́ adá yòókù sára jẹ́nàbà ti parí náà àtòní jẹ́nàbà àtòní haidọ̀ àtòní nífàsù àtiwẹ̀ òkú bákan náà lásán wẹ̀ gbogbo ẹ̀ eléyìí tí àwọn bàbá wa ń pè ní màfúrúwà màfíkẹ́ nípa àgbóyẹ̀sì ibi lọ́lọ́ láti dánú dúró lẹ́yìn ní adé abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala ẹni wọn bá ta wí ọlọ́run yóò wúlò fẹ́mi tí mo sọ ọlọ́run yóò wúlò fẹ́yìntẹ́ gbọ́ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.